السلام على رسولنا وعلى آله وصحبه ومن والاه أدوك في الله عليكم كي أتي عليكم جفعل صلى الله عليه وسلم إني أكتوتي إتوا هدى وبشرى إليتي يوم أقول أولي أتفبال أتنى هدوى ودكوى ودكتوى ودكتوى سنبدي بادي بروجي كل وقت بسم الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كتاب البيع نبال أبرز نسي على إفراوة nípa kárakáta bẹ́ẹ̀ ni ó lè máa yẹ ẹlẹ́nu ìgbà kílẹ̀sì tún ní í ṣe pẹ̀lú kárakáta bí ti islam kọ àní kò sí ti islam ọ̀sọ́ nípa rẹ̀ àyà àti bó ti ṣe jẹ́ pé ní táwọn èèyàn mọ̀ nípa rẹ̀ ó kéré jọjọ ẹ̀sìn islam sọ fún wa nípa gbogbo nǹkan àyàfi tí o bá wù ọ láti ma nípa rẹ̀ ẹ̀sìn islam sì fi ìlànà hàn wá eléyìí tá a tẹ̀lé nínú gbogbo ìgbésẹ̀ tá a máa gbé nínú ìgbésí ayé wa kọlọ wọn bá kó sí ní rọrùn fún mi pẹ̀lú rẹ láti lè máa àwọn ìlànà yìí bá a bá dáadáa pàdé láyé kò sì ní àdínkù àléébù gan sínú ẹ̀ bóyá o ìwọ wá ríran aráàlébù kan àbí ààyè kan nínú ẹ̀sìn Islam ó lè ṣàlàyé rẹ̀ fún wa nítorí pé sẹ́mi àkótójú bá ń dún yàn kì í ríran bó ti ṣe dáa tẹnu bá sì ń dún yàn kò sí omi tí wọ́n lè rọ sínú ẹnu bẹ́ẹ̀ tí ò ní korò torí ẹ ló ṣe jẹ́ pé ẹni tí ò gbádùn ẹni tí ò ríran èé ni wọ́n máa fi ṣe àmì àti màbí nǹkan dà àbí nǹkan ọ̀dà dàmà yàtọ̀ gbogbo ẹni tí nǹkan kan bá jọ dùn àti ẹ̀pọ̀ wọn ò ní kábàámà nítorí pé kí ni ó ń tẹ̀ láti ọlọ́run ó ń tẹ̀ lófin rẹ̀ ìfi ńsin lọ bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ ẹ rí i pé irú wọn wọn ò ní jó ń jàǹbá irú wọn wọn ò ní jẹ́ alámúlùmálà wọn ò sì ní jẹ́ tó ṣe wípé bọ́ bá jẹ́ wípé nǹkan rẹ̀ bá ti lè bọ́ sí lọ́wọ́ báyìí nǹkan oníkan bá ti bọ́ sí lọ́wọ́ ọ̀nà àti gbé lágbèéká ní ọmọ wa ẹni rí wọn bẹ́ẹ̀ nítorí pé àwọn lẹ́sìn bákan náà Islam ó tún wá láti wá tó báwo làwọn èèyàn láti jọ máa ṣe láàrin ara wa torí ẹ̀ ó ṣàlàyé fún wa lóríṣiríṣi nípa àwọn ètò káràkátà ọlọ́kan ọ̀jọ̀kan ètò yámikí ń lò ń sanwó fún ọ yámikí ń lò láì jẹ́ pọ́ gbowó bákan náà jẹ́ kéèyàn gbowó kalẹ̀ kí wọ́n máa fi ṣòwò èrè tó bá jáde ń bẹ̀ fún yìí bákan náà ìsìláàmù tún ṣe àlàyé fún wa lóríṣiríṣi ipò ṣeéṣe kọjá pé lágbájá jẹ gbèsè ẹ lè bá a sàn ẹ̀yìn ẹ bá a sàn nítorí kọ́mọ́ bàjẹ́ fún ọmọ alẹ́ ká kò ní rí lẹ́gbẹ́ kò ní rọ́nà gbà ìsìláàmù tún kọ́ wa lóríṣiríṣi irú ètò wo lọ́yẹ ká tò níbi à ń fẹ́ra ẹni níyàwó à ń lọ́kọ ìsìláàmù tún ti ṣàlàyé gbogbo eléyìí fún wa ìsìláàmù tún ṣàlàyé fún wa pé tọ̀ bàbá kú ọmọ kú bóun ó sì jogún ara wọn ìyàwó kú ọkọ kú báwo ni wọn ti ṣe jogún ara ara wọn ẹ̀gbọ́n kú àbúrò ọbẹ láyé báwo ni wọ́n ti ṣe jogún ara wọn àbúrò kú ẹ̀gbọ́n ṣẹ́kù báwo ni wọ́n ti ṣe jogún ara wọn ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wá ṣàlàyé eléyìí báyìí fún wa nínú àkùránì àwọn òbúkátà kó jẹ́ pàgbáyé kan lára máa wá fi tó gbogbo àwọn àlànà yìí tàbí àwọn àmàlà yìí gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ti ṣàlàyé fún wa ọlọ́run ọbẹ ẹlẹ́dàá ó tó ṣe àlàyé fún wa lọ́lọ́kan àwọn àyà báyìí ìlà fi jẹni tó bá dárú ọ̀ràn bẹ́ẹ̀ yéé ti pé nítorí islam ó wù láti fìyà jẹ àwọn èèyàn àmọ́ ńgbà tẹni tó dáràn bá ti jìyà rẹ̀ ẹni tí ò ní tí ò tí ì dáràn òun náà ó jìnnà gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlẹ̀sìn islam fún wa nítorí kí àlàáfíà àti àánú kó lè àjọba nínú ìgbésí ayé àwọn èèyàn. ha gba islam nítorí pé tó bá islam gbogbo àwọn dáadáa dáadáa yóò jẹ tiẹ̀ nítorí pẹ́lú mi ìbò torí táwọn mùsùlùmí tí ọ̀hún mẹ̀sìn ìsìláàmù ṣe ń ṣe ìní ń wò ìní bí sọ pé òun lè di mùsùlùmí nítorí pé àwọn ẹni tí wọ́n ń rí àwọn ọmọ nǹkan kan pa ìsìláàmù olódo lásán ni wọ́n olódo òṣìṣẹ́ wò láti pé kí orí ọmọ wú láti lọ síléèwé ẹ̀hẹ́ wá pé olódo ti ń di àjọjúmọ́ tó yẹ pé wọ́n ń fa níbi ìjọjúmọ́ níléèwé ni lọ́ba fẹ́ wò ọmọ mi náà ní déléèwé àmọ́ tó bá wo tàwọn ẹni tó mọ̀ wò tó yẹ pé ń tán kọ́ wọn wọ́n mójútó ó rí i pé gbogbo èèyàn náà ni ó wù láti l lọ sílé ìwé ọ̀gọ́lọ́pọ̀ nínú àwọn tó ń jẹ́ mùsùlùmí ó kọ́ lásán náà bí ń jẹ́ mùsùlùmí ọ̀dá ìsìláàmù mà wọn mòfin ọlọ́ọ̀kan na mọ̀fin kan tó tó ọrụ ẹ̀sẹ̀ bá gbogbo wọn dáradára tí ẹni tí èso mùsùlùmí ṣe náà lọ́pọ̀lọpọ̀ wọn náà ń ṣe ó kọ́ lásán ọ̀sán mùsùlùmí àlébù lè wà lára rẹ̀ ṣùgbọ́n àṣìṣe àti àlébù ò sí lára islam àṣìṣe àti àlébù kò sí lára islam torí ẹ̀ àwọn àlàyé tó ń gbọ́ nínú ètò àyíbáyì àlàyé nípa kíní jẹ́ islam ni ó yẹ kí wọn náà máa gbé ìyàwó kọ́ ọmọ ìyàwó gbá ẹ̀sìn lẹ̀sìn yìí báyìí ó yẹ kémi náà bọ̀ kan nínú ẹni tí ń tẹ̀lé nítorí tó o bá kú tán tó o padà ń sọ nínú sàárè rẹ pé oh, mo sì gbọ́ o àìgbọ́ràn ló ṣe mí ọlọ́run mọ̀ sí wa mọ́tọ́ nínú ẹ̀sìn islam islam sọ fún wa pé káràkátà tẹ rí yẹn ọ̀kan lọ́jọ́ nínú oríṣi ọ̀nà táwọn èèyàn máa fi pààrọ̀ nǹkan látọ̀dọ̀ ẹnìkan sọ́dọ̀ ẹlòmíì àjẹpẹ́ ọ̀nà táwọn máa fi pààrọ̀ nǹkan látọ̀dọ̀ ẹnìkan sọ́dọ̀ ẹlòmíì oríṣi ọ̀nà mẹ́ta ló alákọ̀ọ́kọ́ à ń pè ní àkùdùmọ̀ àwọ̀bọ̀tìn nàbọ̀ àkùdùmọ̀ àwọ̀bọ̀tìn nàbọ̀ ìwọ́gbà fẹ́mi ní tèmi wọ́n gbà kó sì fẹ́mi náà tèmi eléyìí oríṣi kan nù nínú ọ̀nà táwọn èèyàn máa fi pààrọ̀ nǹkan bíi káràkátà ó rí pé káràkátà nítorí pé ẹni tó rà ẹni tó rà lọ́dọ̀ tiẹ̀ kọ̀sàdédé jẹ́ni tó rà àfìgbà tí wọn náà jẹ́ni tó tà so àtijọ́ pààrọ̀ nǹkan nù láàrin ara wa òun rà ìwọ kí ló rà ẹrù ọjà kí ni wọ́n tà ẹrù ọjà kí ló ń gbé lọ ẹrù ọjà tó ń tà kí ni wọ́n gbà owó àbí tó fi dí ntí wọ́n gbé fún bí kéèyàn wá sọ́dọ̀ ẹni tí ń tajà ní ìlú lẹ́tà búrẹ́dì wọ́n ní two hundred naira two hundred naira ìwọ́n mú two hundred naira jáde ọ̀sán two hundred naira fún àwọn náà gbé búrẹ́dì lé ọ lọ́wọ́ oníkálukú ti gba nǹkan kan lọ́dọ̀ ẹnìkejì ìdí nù sẹ́ni tọ́ra búrẹ́dì ní tó bá ti lè gbé búrẹ́dì lọ ẹ̀ní gbọ́ kí bàbá àbí ìyá ti ń ta búrẹ́dì àbọ́mọ ti ń ta búrẹ́dì kó kígbe olè torí kíni nítorí pé òun náà ti gba tó lóun fẹ́ gbà fún òun tó sọ búrẹ́dì lẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tó náà gbé búrẹ́dì kò ní pariwo pé ojú olówó nítorí pé owó tó náà san ọtẹ lọ́rùn wípé ó dípò búrẹ́dì lòun náà ṣe pariwo pé wọn náà ọlọ́wọ́ gbà mọ̀ lọ́wọ́ ṣe ni wọ́n ń pè ní káràkátà ninu oríṣi kejì nínú àbí àpèjúwe míì nínú báwọn èèyàn títí máa ń pààrọ̀ nǹkan látọwọ́ kan sọ́wọ́ kejì òun náà ni al kéèyàn yá nǹkan lò fowó kéèyàn bí ẹni tó yá ilé gbé láti sanwó bí ẹni tó yá mọ́tò lò láti sanwó bí ẹni tó ṣe yí pé ọ̀yá ọmọlanke ọ̀yá lò láti sanwó bí ẹni tó yá ọkọ̀ fowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni pé tí èèyàn bá yálégbé èèyàn yálégbé lọ́fẹ̀ẹ́ o ọ̀yálégbé láti sanwó nù bàbá ń lé gbélé ẹni tí ń gbélé sanwó nù owó tí bàbá ń lé gbà ló jẹ́ ògbélé kalẹ̀ ilé tí bàbá ń lé gbé kalẹ̀ ló jẹ́ kí ayálégbé ọ̀sánwó eléyìí náà tún jẹ́ àpèjúwe mi àpèjúwe mi òun náà ní kájọ dòwò pọ̀ kájọ máa ṣe lápapọ̀ kájọ dòwò pọ̀ kájọ máa ṣe lápapọ̀ eléyìí ojú ọ̀nà tó fi máa ń wá nu ṣẹ̀ríyà ó tójú ọ̀nà bíi márùn nínú rẹ̀ òun náà ní kémi ò wá kí ìwò gbówó wá kó sì jẹ́ pàwọn méjèèjì náà láti máa jọ fowó yìí ṣòwò ìwọ gbowó èmi gbowó wá àwọn méjèèjì lájọ máa fowó yìí ṣòwò èyí ti rí tí wọ́n fi gbowó wá tèmi gbowó wá tá a wá jọ dà pọ̀ kí ló dé tí kálukú ọmọ ẹsẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ káṣẹ ní kóńkó jábélé rárá nítorí pé àlè fi wọn wéra wọn owó téèyàn méjì dàpọ̀ àti owó téèyàn kan dá ń fi ṣiṣẹ́ nítorí pé owó tiẹ̀ ó níbi tó dé tèmi náà níbi tó dé nígbà tá a bá dọ̀dọ̀ wò pọ̀ a jẹ́ pé ojú owó dání yóò ti pọ̀ ju ìńtẹ́nì kọ̀ọ̀kan wọ̀ ọ̀bá dání lọ. bákan náà iṣẹ́ tíyàn méjì mójútó kọ̀mọ̀lẹ́ dàbí iṣẹ́ tíyàn kan dá mójútó tó eléyìí náà a rí i pé ní ìgbà tó bá parí lóde ló agbówó kalẹ̀ á sì tún ṣiṣẹ́ ṣùgbọ́n ìgbà tá a bá parí iṣẹ́ tá a jọ dàpọ̀ yí báyìí ẹ̀rí péré náà lápadà jẹ á padà jèrè owó tá a dàpọ̀ tó eléyìí wọ́n ń pè ní uqudul mu'awada àwọn ìpààrọ̀ nǹkan eléyìí tó ní kí oníwọ́ mú tiẹ̀ wá kẹlẹ́yìn náà mú tiẹ̀ wá. oríṣi kejì òun náà ni ìpààrọ̀ nǹkan eléyìí tó jẹ́ ṣíṣe ṣíṣe tí ò ní gbígba pààrọ̀ nínú ìṣe tí ò ní gbígba pààrọ̀ nínú wọ́n ń pè ní akudu tabarru'i mahab òun náà ni ìpààrọ̀ àbí ìjọsepọ̀ tó jẹ́ tàánú pọ́nbélé ìjọsepọ̀ tó jẹ́ tàánú pọ́nbélé òun náà ni àpèjúwe rẹ̀ ní alhiba ẹ̀bùn ẹ̀ríkì ẹ̀bùn ó ń bùkátà ẹni tó bùn ní lẹ́bùn ẹni tá a bùn lẹ́bùn ẹni tá a bùn ní ọ̀nà tá a gbà bùn ní orígun mẹ́rin tó nínú ẹni tó bùn ní lẹ́bùn kò lè bùn ní lẹ́bùn láì rẹ́ni tí ó bùn lẹ́bùn àjẹ́ pé nǹkan kan tọwọ́ oníwà bọ́ sọ́wọ́ ẹlẹ́yìn ṣùgbọ́n kí lẹ́lẹ́yìn fi sán ẹlẹ́yìn òfin kankan sán ẹlẹ́yìn òfin kankan sán sọ eléyìí òun náà ti jẹ́rú àjọṣepọ̀ míì ti máa bẹ láàrin àwọn èèyàn yẹn pé a lè gbìyànjú nǹkan bákan náà ẹni sàárà ó ṣe sàárà fọlẹ́yìn ìwọ owó tọwọ́ rẹ bọ́ sọ́wọ́ aláìní ṣùgbọ́n kí aláìní fi san fún ọ kò fi nǹkan kan san bẹ́ẹ̀ náà ní ta ayáyàn lò lọ́fẹ̀ẹ́ ayáyàn ní nǹkan lò lọ́fẹ̀ẹ́ ẹ dákun ẹ yá mi síbí yìí ẹ dákun ẹ yá mi lábọ́ ẹ dákun ẹ yá mi lọ́kọ́ ẹ dákun ẹ yá mi lẹ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tá a máa yára wa kẹ́ni tó yáwó ní pé èèlò lọ fẹ́ san tó bá ti sọrú rẹ̀ oníkálukú ọ̀yà ń gbé ẹ̀yà mi síbi ṣe di èlò lẹ́sàn ẹ̀yà mi lọ́kọ̀ ṣe di èlò lẹ́sàn níta kan lè sọ ní kẹ́ ẹ̀ ló dáadáa ẹ̀ má bàjẹ́ o ẹ̀ ló dáadáa ẹ̀ sì ní kẹ́ ẹ̀ dá padà ẹ̀ má jẹ́ ọ̀sọ́nu àǹtá lè sọnù bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé ìmọ̀ dáyẹn pọ̀ tó náà ní ṣe pẹ̀lú wípé èèyàn sàánú pọ́nbélé ni ọ̀fẹ́ fi gbà kankan òun náà ní ká dúró fún yàn ka dúró fún yàn bí kọjá pé lágbájá yìí báyìí ó jẹ yàn lówó wọn á ní kí ó mú ìlú wá kí ó dúró fún ìwọ wa lọ dúró fún èlò ní ọsàn kan kò ní sàn kankan ọkàn dúró fún tí wọn máa ń wà ọba wa tí wọn máa ń wà ọba kò sínú pé lọ eléyìí òun náà ń bẹ nínú pé àánú lásán tọ́jọ́ ẹlẹ́kẹta tó máa ń wáyé láàrin àwọn èèyàn wọ́n á ṣàkójọpọ̀ oríṣi méjèèjì alákọ̀ọ́kọ́ sàmùkọ́ alákọ̀ọ́kọ́ ìjọsìnpọ̀ fún mi wọn náà gbá tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjọsìnpọ̀ àánú pọ́nbélé oríṣi kẹta ìjọsìnpọ̀ tí máa ń wáyé láàrin èèyàn sí èèyàn àánú ń bẹ ń bẹ pààrọ̀ sì tún wà ń bẹ pààrọ̀ tún wà ń èyí tó kó àánú àti gbígba pààrọ̀ sínú gẹ́gẹ́ bí yíyanilówó ìyanilówó lábẹ́ òfin ọlọ́run àánú ló máa ń fa nítorí pé tí ọ̀gá jà oníkálukú lọ fẹ́ràn oníkálukú ni òṣìṣẹ́ kó bọ́ sọ́dọ̀ làkejì ńgbà tí ẹni tó fẹ́ yáwó bá fẹ́ yáwó ìgbà náà sanwó olówó padà gbà náà lẹ́ẹ̀ dá pé abú ni àbí báwo wọ́n rí nígbà tó fẹ́ gbowó ìmọ̀ ìlòdì òsónú ilé ọ̀gbá lọ bàtà bá fẹ́ sanwó ìlòdì abẹ́rẹ́ tó bọ́ sínú òkun tí ò sí rí mọ́ wọn wá wọ ọ̀ka gbogbo subhanallah walhamdulillah ẹni eré tó ń ṣe alùsùnà tó ń ṣe títí tó fi gbowó nì nígbà tó gbowó tán wọn bẹ̀rẹ̀ sí ní hùwà ṣẹ̀fọ́n eléyìí ti máa mú kọ́pọ̀lọpọ̀ máa sọ pé subhanallah níbo wá lẹ́sìn náà wà níbo lẹ́sìn náà wà etiti tí ò dédi ká gbowó olówó ká sì san padà lálàáfíà níbo lẹ̀sìn náà wà so gẹ́gẹ́ bí ká yá ni lówó wà á rí pé owó ti tọ́wọ́ ẹnìkan bọ́ sí ọlọ́dọ̀ àánú ni àánú ló bì àánú lọ́kọ́kọ́ bì ẹlẹ́ẹ̀kejì owó rẹ̀ tọ́wọ́ àtàn ọ̀sán padà ajẹ́ àánú wà ń bẹ̀ tuntun wà ń owó tí ẹ tó fún so eléyìí oúnjẹ àpèjúwe eléyìí. tó eléyìí jẹba èyí tá a wá pè ní akudu muhawawa ti mahbọ èyí tó ní í ṣe pẹ̀lú pé fún mi wọn náà bá tiẹ̀ àpèjúwe ńlá tó wá bẹ̀rẹ̀ ní káràkátà kí ni wọ́n ń pè ní káràkátà lábẹ́ òfin ṣẹ̀ríà wọn náà ni mubadalatu malin bi malin min ajli tamalluq mubadalatu malin bi malin. min ajili tamalu káfowó fi pààrọ̀ owó lọ́nà tó ṣe wípé ìńtà fi pààrọ̀ ara wọn bọ́bá ti bọ́ sọ́wọ́ ẹnì kíní kejì wọn ó di tiwọn. káfi owó pààrọ̀ owó lọ́nà tó ṣe pé ìńtà fi pààrọ̀ ara wọn bọ́bá ti bọ́ sọ́dọ̀ ẹni tí ó ṣe pààrọ̀ pẹ̀lú ẹnì kejì rẹ̀ ó di tiẹ̀. ẹni tó fi owó ọgọ́rùn-ún méjì náírà tó fi pààrọ̀ búrẹ́dì tí búrẹ́dì bá ti bọ́ sí lọ́wọ́ ó di tiẹ̀ ẹni tí ó sì tà tọgọ́rùn-ún méjì náírà bá ti bọ́ sí lọ́wọ́ ó di tiẹ̀ lọ́nà tó ṣe wípé ẹni tó ra búrẹ́dì ò ní máa já búrẹ́dì jẹ kó ní búrẹ́dì ọjà tó máa kó ń fi já mi búrẹ́dì jẹ ẹni tó sì gbọgọ́rùn-ún méjì náírà kò ní ná kẹ́ni tó gba búrẹ́dì ọmọ sọ pé òun sì ń ná mi lówó nítorí pé bàtà ti fowó yẹn pààrọ̀ owó ká fi pààrọ̀ rẹ̀ nì lọ́nà tó ṣe é pé kìí ṣe yíyá ńlá yára wa ṣùgbọ́n àtijẹ́ni tó ní tẹni tó ní nǹkan bá ti ń ṣèṣe ẹni tó ní nǹkan lórí ní tó ní àìbẹ̀rù àtẹ́lù o nínú ilé ayé wa tá a wà yìí mùsùlùmí gbogbo tí mùsùlùmí bá ń ṣe tó ní í ṣe pẹ̀lú sẹ́tẹ̀yìn àti tuwó jọ ńṣe ni mùsùlùmí máa ń ṣiṣẹ́ yìí nítorí àti tẹ̀ láti ọlọ́run ọba nínú iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe mùsùlùmí yìí sẹni tó ṣe yí pé ẹ̀sìn tiẹ̀ máa ń mọ́sálásí lásán nà yàtọ̀ sí tó bá ti débi iṣẹ́ yàtọ̀ sí tó bá ti débi káràkátà rẹ̀ gbogbo ibikíbi tí mùsùlùmí bá wà tó ń tẹ̀sìn rẹ̀ ló máa ń lọ bí gbìn bá fà ìkara wọn àtẹ̀lé tìgbàtìgbà nìjàpá rìn ìjàpá ò lè rìn lọ́tọ̀ọ̀tọ̀ àtún àtìgbà rẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí àtẹ̀sìn rẹ̀ níbikíbi tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ bá bá mùsùlùmí di káràkátà ẹ mọ̀ pé mùsùlùmí lẹ bá ń bẹ̀ yọ́ọ́ máa tẹ̀ láti ọlọ́run yọ́ọ́ máa tẹ̀ lófin rẹ̀ ń di káràkátà kí lọ́nà ń gbà paálí kà kí lọ́nà ń gbà paálí rà ilẹ̀ bá mùsùlùmí ti ń ṣe kí lọ́nà ọba ti léèwọ̀ láti tà kí ni ọlọ́run ti léèwọ̀ láti rà ẹ̀ níjàmbá lórí àtẹ mùsùlùmí òdodo àti sísọ òkodoro tá a fẹ́ tàbó ló ti ṣe rí fẹ́ni tó fẹ́ rà ilé máa bá lọ́dọ̀ mùsùlùmí ẹ lè kawúlé fún mùsùlùmí kọ́mọ fún yín lè lè orí rẹ̀ ẹ sì lè gbàgbé nǹkan sọ́dọ̀ mùsùlùmí kọ́ wá pòórá mùsùlùmí nítorí pé mùsùlùmí lòun ìsìláàmù ọ̀gbà kásẹ̀ jàǹbá ìsìláàmù ọgbà káyọ̀ ọmọ làkejì jẹ́ á rí i fún òun pa òfin ọlọ́run ọba mọ́ nínú káràkátà rẹ̀ bàbá sì tún ṣe ọwọ́ kọ́ ìjọba sọ fún yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà kò ní jẹ́ pé klọ́ọ̀bù mọ́tò ọ̀bàjẹ́ kó wá ní klọ́ọ̀bù ti bàjẹ́ wọn sì ní fún lówó kọ́ wa klọ́ọ̀bù tó bàjẹ́ kọ́ wá pè lówó tó ju iye tí wọ́n ń tà lọ kódà bọ́ bá kan tó rò pé ni wọ́n ń tà torí wọ́n rà bẹ́ẹ̀ tó wá débẹ̀ tó wá bá lẹ́dínwó sí iye tó pè èlé tó wà lórí rẹ̀ yóò fi jíṣẹ́ mùsùlùmí èso níjàmbá nítorí pé gbogbo ohun tó ń ṣe òun ń ṣe láti fi rí ìyọ́nú ọlọ́run ọba nì ó sì ń tẹ̀ láti ọlọ́run nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ò ní jẹ́ni tí ń ṣiṣẹ́ ìjọba kó wá jẹ́ pé gbogbo èrò tiẹ̀ òun náà ní ọ̀nà àti fi báyọ̀ fi jí owó ìjọba kó ọ̀nà àti máa jíwò ìjọba kó ọ̀nà àti máa jáde gbogbo dìkátà di kúkú rẹ̀ yọ wá jà sí pé olè lọ́fẹ́ ti jà ẹ lè bá mùsùlùmí bẹ́ẹ̀ ìdí nu wọn mẹ́ta mùsùlùmí wò nínú sẹ́tùn sí lónìí bá mùsùlùmí sẹ́nu sẹ́ kó o rí bí ìlọsíwájú ó ti ṣe bá tẹ̀ bá mùsùlùmí sẹ́nu sẹ́ wọn rí pé à ń jí ọjà kó à ń jí kó nígbà tẹ́yìn bá ti túká kúrò ní ṣọ́ọ̀kù wọn rí kó dókun bá mùsùlùmí sẹ́ni sẹ́ kó o rí bí àwọn oníbàárà bí wọ́n ti ṣe máa wọ́kúrú kẹrẹ níbi iṣẹ́ yín nítorí ńgbà tó dodo bá ti wà níbi iṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé òdodo náà ní gbogbo èèyàn fẹ́ kódà tó fi dórí àwọn òkúrò àtúndàmà àwọn náà olódodo ni wọ́n fẹ́ ẹgbẹ́ ẹ̀ bá ti ẹ̀dá lè kú lẹ̀ tó wá fi mùsùlùmí tó fi ṣe máníjà lè kú lẹ̀ tó sì jẹ́ mùsùlùmí gidi tí ń pọ̀ fún ọlọ́run ọba náà tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam ah, wọ́n máa tà jọjọ́ wọ́n máa tà jọjọ́ nítorí nígbà táwọn yẹn bá ti dán wò wọ́n lọ gbé kẹ́ẹ̀gì wá kẹ́ẹ̀gì kékeré àti nílá tí wọ́n ti kọ́ sí lára iye lítà tí máa gbà iye rẹ̀ náà ló sì ní kí wọ́n fún wọn wọ́n á rọ ọkùn kò sí ìyàtọ̀ láàrin tí wọ́n kọ sára kẹ́ẹ̀gì àti tílé kó tà fún wọn àwọn ọmọ wa pé a ah, mọ̀ ẹ̀yọ́ máa tó kò sí ní yàtọ̀ mùsùlùmí làwọn islam náà gbà wípé kájà ń bá àwọn èèyàn torí kọ́ lọ́ọ́ sọ pé wọ́n dínú bẹ́ẹ̀ kọ́ọ̀tẹ̀lì mọ̀tàkùnì òṣùwọ̀n tó dúró dọ́gba ní ká ẹ máa fi wọn kan ọlọ́run ti ṣépè báwọn kan oníwáyé lọ lẹ́nu mọ̀tàkùnì الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم yawma yaqumu an-nasu li rabbil alamin ọlọ́ọ̀ni àwọn ẹni tó ṣe kí wọ́n dé mutaffifun wáyé ìlú ọ̀dẹ tí wọn àyè burúkú kan nínú náà jahannam kò sí tí sọ yìí tí nǹkan yìí tí ó àwọn ni kí ni wàá wọn tóbi jẹ́ kí ọlọ́run ṣẹ́bi lé wọn lórí báyìí làwọn ẹni tó ṣe pé tí bá bóyá òṣùwọ̀n wọn ti fi fẹ́ ra nǹkan wọn ò rí kí òṣùwọ̀n yẹn tó pérépéré ṣùgbọ́n nígbà táwọn bá fẹ́ fi gbá ta nǹkan fún yẹn àbóṣùwọ̀n náà wọn fẹ́ fi ta nǹkan fún yẹn àwọn ò rí pa àwọn dín kù. táwọn eléyìí ọmọ dájú bọ́lá wọn gba àwọn dìde ní lọ́jọ́ ńlá lọ́jọ́ tí gbogbo èèyàn dìde níwájú olúwa gbogbo àgbáńlá ayé. ó rí pé látàrí pé ṣe mẹ́nìjà lè kó jẹ́ mùsùlùmí tó sì gbẹ́sì yẹ èdè pé yẹn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ olóòótọ́ tí ọmọ kankan pa ẹ̀sìn lọ́kàn máa jẹ́ pàtà ìkan àbí màmúdù tí ọmọ tara rẹ jẹ ẹni tó máa nípa ẹ̀sìn ọlọ́run yẹn wà á rí i pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ wọ́n mọ ọwọ́ kuru kẹrẹ ní ipò rẹ àwọn èèyàn máa ń sá ní abẹ́ta ìmọ̀ pé òkú òkú ẹni tí òbí lẹ kó lòdùn ti fẹ́ wọ. tó àmẹ́lẹ́ yìí báyìí ní tó tó òkun lọ ọmọ fún ìgbàgbẹ́ tó òkun lọ ẹ̀sìn ẹ̀sìn tó òkun lọ. ìgbà tí yorùbá àwọn ọmọ ẹ̀sìn ògùn lásán wọn mà wọn bá rí jẹ́nìkan tà wọ́n ní ògùn kan ló ti awọ́rò jẹ́nìkan ọ̀bá tà wọ́n ní wọ́n tó ògùn kan sí ní wípé kókùtọ̀ ọba. tó àmẹ́lẹ́ yìí ńgbà tó ṣe pé ọ̀gá tó gbà sílé epo ọlẹ́sìn ọwọ́ àti wá kìlọ̀ fún gbogbo ọmọ tí ń ṣiṣẹ́ lábẹ́ ẹnì kan gbọ́dọ̀ ṣe é di lítà lítà tó pépépé ẹnikẹ́ni máa tà fáwọn yìí torí àwọn náà gbà pé báwo làwọn ti wá tàdí subhanallah ní ọ̀la ti pa àwọn èèyàn wọn gbọ́ kúrú kẹrẹ wọn ò bá lọ dògùn mọ́tà tí ṣọ́ọ̀kù yẹn máa tà náà ní gbẹ̀ngẹ́ ni ebi ẹjọ́ bá tilẹ̀ náà lògùn mú ẹjọ́ bá tilẹ̀ lògùn mú àmì sọ́jọ́ tàbí àpẹkẹ́ni ìgbẹ́ islam kọ́ ọ kìí ṣe ilé ayé lásán làwọn ṣiṣẹ́ fún ọ àwọn ṣiṣẹ́ nítorí àkèyà àmọ́ wa ni ilé ayé ò tiẹ̀ lóòrìn débi bá àwọn ṣiṣẹ́ nítorí ẹ̀ ọdún mélòó láti lò lẹ̀ oògùn ọdún tẹ́lómi ti lónú sàárè báyìí ó ti wá ti kọ́nà ó tún gbé wa dìde nítorí ìdá kìíyàmù tó jẹ́ pé bọ́yọ̀ oríire láéláé iná retí rẹ̀ aborí ibu láéláé kọ́nà mọ́sowárò lórí ibu torí ẹ̀rọ

á rí i pé owó tí wọ́n wá yẹn kò ní wúlò fún wa àtẹ̀yìn tó bá wúlò gbàdà sọ́dà tó ṣe é pé ó ti ṣe dáadáa níbi ibi títí ń wa kọ̀tà kótó ọlọ́run níbi títí ń wa kò sí tàbí ṣùgbọ́n ibi owó rẹ̀ ó di owó tó dáa ìgbà tí ọba wa náwó yìí yóò tún rí iná gbọ̀nà tó dáa owó tó dáa làá fi ṣe ń tó dáa owó tó dáa làá fi wá oríire ayé àti kàkìyàn ìdí èyí tó fi jẹ́ pé mùsùlùmí nídìí gbogbo tí bá ń ṣe ìmọ̀ tẹ̀lé tọ́lọ́. alhamdulilayi rabbil alamin adukun fún ọlọ́wà àwọn dàkùnbà sọ̀rọ̀ àwọn obìnrin alásọ̀rọ̀ ní ìdíjà ní ọkọ ní gbàdá nígbà tó mẹ́nu bá wọn lẹ́kẹ́ ẹ mẹ́nu bá nípa pé nípa oṣù mọ̀dédé kù pẹ̀lú ìdájọ́ náà bá nípa yẹn. a fẹ́ béèrè pé àwọn àwọn èèyàn kan bẹ́ẹ́ gẹ́gẹ́ àpèjúwe ta bá lọ́gbẹ́ àwọn tá a ti rà àwọn èèyàn wọn rà tí ó pè ṣùgbọ́n náà bẹ́ẹ̀ tà fáwọn wọn yọ kò ní pé àwọn àti báwọn tó bẹ́ẹ̀ tà fẹ́ lómi sáwọn náà torí pa àwọn ọ̀gbà tó pé sáwọn náà lè ta ní. náà ní ìtòlú kọ́dọ̀ ọ̀daràn lẹ ti rà tẹ́yìn náà yọ̀ ọ̀daràn. ẹ̀gbẹ́ bí àwọn ẹni tí ń fi kóńgò tó ń fi hàn rárá ọjà ẹni tó bá lọ sọ́jà ní sọ̀nfẹ́ rẹ̀ wà yóò sọ fẹ́ni tó fẹ́ tẹ̀wà fún pé kóńgò yóò tún mú kóńgò kan lọ pé wọ́n fi wọn fún ìgbà tó ń bá débi tí ó ti ta kóńgò tó kéré sílẹ̀ òun lòún fi máa ta tẹ́ẹ̀mà kọ́ náà ó gbé yín dìde jọ́gbìn dàgbé àmì níjọ́ tẹ́ẹ̀ ní tó ọ̀rọ̀ láti gbọ́ ẹ̀yin bàbá lé ẹ̀yin màmá lé ẹja gbìyànjú kájọ ẹni tí ó kì í sara nítorí pé tó ta bá sáyé tán á tún sọ̀rọ̀ gbogbo alamọ̀yìn dájú bákan náà ẹni tí kì í gbọ́ wá lé àwọn náà ti rí ìlànà àti òfin tí bẹ́ẹ̀ nọ́ọ̀sì Islam àti bó ṣe rẹwà tó káwọn ẹjẹ ni tí ó tètè kí ìsàrà lónìí kó tó di pé ọjọ́ ọ̀lọ́ káwọn ẹjẹ ni tí ó mọ̀ náà ìsìláàmù kan torí kálíba àlàlá ayé kálíba àlàlá àlìkí ọ̀nà torí pé ní ayé kan ní gbogbo nǹkan kan sí ọlọ́tùbí wà dìde yóò sì fi ibi tí kálukú tí ó gbà lọ tí ó fi hàn tí ó wà kílẹ̀ sí kálukú kó lọ sèmi àti ẹ̀yìn àti àwọn obìnrin wa ní olóyè kó sì wá ní ọmọ àdìjọ náà ẹ̀dá pàdé àwọn olùwà dédé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kó lọ́ba sọ wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.